gba àwọn rẹ̀ mú lọ́jọ́ tá wí ó ní pé èrè ahán kí ni ń sí ọ ọjọ́ sọ dáadáa kó lè bá a jèrè and suhi teslam bíbẹ̀ ẹ̀kọ́ dákẹ́ lórí ìsọkúsọ o kó lè bá a là lọ, tí òbí ètò ẹjẹ́ bẹ́ẹ̀ adìnẹ́ kasatendam kí èrè ahán ọkàbámọ́ o àwọn abdullahi bin abbas ọgbàmúlọ́jọ́ náà òun náà ní sì sọ gbólóhùn yìí fún àwọn yẹn wá sọ máa pé ya ibn abbas mo pè ọmọ abdullahi abbas lima taqulu hada kí ló tó fi ń sọ gbólóhùn tó ń sọ yìí gan qala innahu balagani ó ní pé ìǹsàdédé bíbẹ́ o ó dé tí gbọ́mi ní o anna al-insana ala shay'in min jasadi ashaddu hanaqan aw ghayzan minhu ala lisanihi ó ní mo gbọ́ tí wọ́n sọ pé ọmọ èdè ènìyàn kò sí nǹkan kan tó burú jù nínú ara rẹ̀ tó jẹ́ kó lè jù tó tu ahọ́n o illa man qala bihi khayra àfẹn tó bá fi ahọ́n rẹ̀ tó bá fi sọ rere o amla bihi khayra tàbọ́ bá jẹ́ pé bóyá ahọ́n rẹ̀ fífi ń jẹ́ pé òun ti ń jáde ń bẹ̀ dáadáa ni ọ̀ká ní ibn Mas'ud yahlifu billah bẹ́ẹ̀ ni wọ́n ní abdullahi ibn òun náà jẹ́ nìkan tó búra lórúkọ ọlọ́run ọba pé alladhi la tọ́wọ́ àjẹ́ kó ní bùkátà sí pé kó dérẹ̀ mọ́nú ẹ̀wọ̀n kó pẹ́ bẹ́ẹ̀ tó tu ahọ́n o tó tu ahọ́n yẹn ni pé káwọn tó sọ ọyẹ kó ronú sí ohun tí ó sọ kó má bàa sọsọ kúsọ ẹ̀yìn ẹ̀yẹn ni àfàwà Hasan Basiri náà sọ pé alisan ìrúlíbẹ̀dẹ̀ ṣẹ̀rí ahọ́n tá à ń wò yẹn òun ní darí ara o fáìdà jana alẹ́ àdọ́ ìṣe an janet tó bẹ́ẹ̀ jẹ́ nǹkan tó pé ó kó bá orike kan nínú ara ara yẹn yóò ní problem wáyìdá afa afat tọ́ba sì dáàbòbò tó kó yọ kó ní ewu oríkè yẹn ní ọyọ lórí ewu àtàjẹ́ mùsùlùmí ẹjẹ́ lọ mọ nípa pé ọpọlọpọ ọ̀rọ̀ èyí tó yẹ pé a máa a ní bùkátà sí ká sọ bí máa ń kó orí ibú bá ọkàn ni o hmm. àfa wa ọgbà wa ó sọ pé ń ṣe ọlọ́run bá ti kàtọ́ láti sọ pé láàtò sẹ́wẹ́lẹ́ kálá bìgẹ́rì díkìlá ẹ má pọ̀ lẹ́ni tí ó máa sọ̀rọ̀ púpọ̀ jù láì jẹ́ pé bóyá àrùn tí ọlọ́run bá lẹ́yìn fi ń sọ àyínà kẹtọ́ tó díkàlá bìgẹ́rì díkìlá kọ́sùwọ̀tì lè kọlù torí pé tọrọ ọ̀pọ̀ lápọ̀jù láì jẹ́ pé àrùn tí ọlọ́run bá lẹ́yìn fi ń ṣe é máa ń jẹ́ nǹkan tí ẹni tó jìnà sọ́lọ́run ọba jù òun náà ni ọkàn ọkàn tó ṣe pé kò dáa rárá ọkàn tó dógùn àfáà ọmọ ọbọdọ kàtà òun náà ṣàlàyé fún wa ó ní pé màá kásọ kàlámùhún kásọ sọkòtò ẹni yóò tọrọ rẹ̀ bá pọ̀ jù yóò máa ṣubú gbogbo ìgbà ni ó jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ àwọn èèyàn máa kọmẹǹtì lórí nígbà bá torí fáwọn tí ọdá ni máa wà ń bẹ ọmọ ń kásọ sákòtò hó kásọ ẹni yóò ti bá sì ń ẹ̀sìn ọ̀pọ̀ tẹ́yìn náà bá sì wo àwọn tí wọ́n máa ń ṣe mc lọ́pọ̀lọpọ̀ àwọn program látara pọ́rọ̀ pọ̀ lápọ̀jù ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀pọ̀ nínú ọ̀rọ̀ wọn Akbar àfọ àwọn ọmọ ọ̀gbìn ni ó ní pé wọ́n máa ń hó ṣètò náà bọ̀ ẹni yóò pé bóyá ìsábà máa ń ṣubú lọ́pọ̀lọpọ̀ ń bí ọ̀rọ̀ iná ẹni ọ̀padà tó ń tọ̀ wó kọlọ̀nkọlọ̀ wàhálà ìyẹn yẹn mi afa muhammadu bin ajilan òun náà sọ̀rọ̀ pé inna malikalamu aruba tẹ́rin tá à ń pè ní ọ̀rọ̀ kò tayọ mẹ́rin àǹtẹ́kùrọ̀lọ́ inú kọ jẹ́ pé ọ̀rọ̀ tó bá sọ ìrántí ọlọ́run bá lọ́jẹ́ wọ̀tẹ́kọ̀rọ̀lù quran tàbí kọ́ máa ka àlù quran wọ̀tẹ́sàlù àni ilm tàbí kọ́ máa béèrè mọ̀ fàtúkùbèrò bí kí wọ́n máa fún ọ níròyìn lórí ẹ̀ àwọn takàlà ń fi mọ̀ tàbí kọ́ ọ máa sọ̀rọ̀ lórí ohun tó yẹ pé ọkàn ohun tó bá ọ ohun tó oníbùkátà sí nínú nǹkan tó yẹ ayé rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ hmm, ọ̀rọ̀ àwọn akóbá ni o ọ̀rọ̀ jẹ́ nǹkan tó yẹ pé ohun sọ ìsọkúsọ ni ó pọ̀ jù ń àwọn tá a jẹ́ sọ nípa pé àwọn nǹkan tí ń kó ahọ́n tó yẹ ó jẹ́ ìwọ fún ahọ́n ọ̀pọ̀ gan-an gbogbo ọ̀rọ̀ tó wáyé pé bóyá kọ̀ èèyàn bá ní bùkátà sí ọ̀rọ̀ tó pé ọ̀bá kẹ́yàn yóò dá mọ́ wulẹ̀ dá sí i torí tó bá dá sí ó lè padà yíwọ́ oníṣẹ́ ọlọ́run bá ti júwe ilé ìfún wa ànábì Muhammad sallallahu alaihi wasallam náà àdìsí kan tó gbé pé mini husni islam lè mọ́rí í tẹ́kùrú máa yà yà ní nínú ohun tí fi ń dájú ní islam ọmọ èdè ènìyàn òun náà ni pé kó gbéjù sílẹ̀ o ohun tí ọba kàn ohun tí ọba kàn kọ́ má dá sí i ah ẹ̀kọ́ ni tá a ti kọ́ lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam bó o wá nìwọ́ ọ̀rọ̀ tí wọn ò bí ọ́ ibẹ̀ ń ṣe lọ nẹnu sí wọ́n náà ló tún bí wọ́n kí lẹ̀ ń sọ kí lẹ̀ ń wí kí lẹ̀ ó sáré dá sí lọ́nà tó lérò àwọn tó máa sọ fún ọ pé ohun tá à ń sọ kọ́ yìí ọ̀sáfẹ́ dá sí ti pàtí kúrúkù níkẹyìn yóò padà jẹ ewu fún ọ púpọ̀ bákan náà alẹ́kọ́wùdù fílíbàtì kí wọ́n máa lọ kó sínú bàjẹ́ wọ́n wálé kalamu fílímù òun náà ni kí wọ́n máa sọ̀rọ̀ nípa àwọn ẹ̀ṣẹ̀ àwọn ọ̀rọ̀ tó jẹ́ bí ọ̀rọ̀ asa bí ọ̀rọ̀ mọ̀nẹ́fìkì gbogbo orú àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọ̀bàjẹ́ ni bí kéèyàn máa sọ̀rọ̀ àwọn olùgbàgbọ́ òdodo láì dá àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tí ó dáa ni torí bá sọ pé ladina ladina dájúdájú àwọn tí sí pé káwọn máa gbé èyí tó tó wáyé àwọn òdodo káwọn máa gbé kí káwọn yóò lè bá yóò máa bẹ fúra àwọn tí máa ń ṣe bẹ́ẹ̀ ìyẹ ẹlẹ́ta ìlérò nílé ayé àtijọ́ ìwúdà lókè yàámà wallahu ya'lam wa antum la ta'lamun ọlọ́run bá lóhun lòun mọ̀ ẹ̀yìn ọmọ nǹkan kan inú nǹkan tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀yàn fún àwọn àtàjẹ́ mùsùlùmí òun náà ni pé àwọn ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ ọmọ ìyá rẹ tó jẹ́ kókó rẹ má wulẹ̀ máa sọ kí o torí pé man satara akhahu fi dunya satarahu Allahu yawmal qiyamah ẹni yóò tó bá bu ọmọ ìyá rẹ láṣìírí láyé ọlọ́run bó bóun náà lásìkò ìjọ gbọdọ̀ lókè yáàmà ó ń ṣe ọlọ́run báyìí jòyè wa nípa pé látúndù ìbádọ́lọ́ ẹ má ní àwọn orísun ọlọ́run ọba lára o wọ̀lá tó àyèrò hom ẹ sì má jẹ́ nìkan tẹ́ kẹ́ máa fẹnu bà wọ́n jẹ́ kí wọ̀lá tẹ́tùlùbọ̀ ọ̀rọ̀ ọ̀tà hom ẹ sì má máa jẹ́ nìkan tẹ́ máa béèrè àwọn ọ̀rọ̀ àṣírí wọn ẹ máa wá béèrè rẹ̀ kí káàkiri fàyín náà mọ̀ntọ́lába ọ̀rọ̀ ti muslim ẹni yóò tọ́ ẹ ìhòòhò ọmọ ìyá rẹ̀ nísà ń wá kí kọ́ máa bàá jẹ́ kí tọ́lábọ̀ lọ àwòrátà ọlọ́run bó bá béèrè owó tiẹ̀ náà o ata yóò fà dé àhò òfin bẹ́ẹ̀ tẹ̀ nítorí jẹ́ pé kódà nílé rẹ̀ gan kò ní láṣìírí gbèlè ìta kò ní láṣìírí rárá inú nǹkan tó yẹ kó jẹ́rọ àhán ta gbọ́dọ̀ jìnà sí òun náà ni àtàkálómú bèlè fòṣe wọ́sàd wàlìbàdà à wọ́sàtùm kéèyàn máa sọ̀rọ̀ lọ́rọ̀ tí ọ̀dà kéèyàn máa béèbú kéèyàn máa ṣépè nínú nǹkan tó yẹ pé ká jìnà sí ni

e ma ń jẹ́ nǹkan tó pé máa ń ba ọmọlúwàbí èèyàn jẹ ni bákan náà kẹ́tọ́ tún lè máa zá kéèyàn pọ̀ lẹ́yìn tí wọ́n máa sọ̀rọ̀ àwàdà táwàdà bẹ́ẹ̀ ti pọ jù ìsọkúsọ máa jáde ń bẹ̀ ẹja jìnà sí ọ̀rọ̀ àwàdà púpọ̀ jù ànábì Muhammad sallallahu ń kan kan wa sọ pé Abdullahi ah, ilé yìí o àwàdà lànàbì ń ṣe o ah! ara Abdullahi ọba sọ fún gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ máa ń kọ́ lẹ̀ àwọn kẹwàá ni pé kí n má kọ̀kan lẹ̀ nípa wàdà ló ń ṣe ó ń sọ lọ́wọ́ bàbá yìí jíjú po sáwọn sáré ọba ní pé rárá o gbogbo ohun tí n bá ń sọ ni ẹ máa kọ́ o torí pé mi ò ní àti gbogbo yóò a kó máa jódodo ká má máa fi rọ́ ká má o ó burú gan ó léwu gan ó sì jẹ́ nǹkan ba ọmọlúwàbí yẹn jẹ́ púpọ̀ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn aláwàdà wọ́n pọ̀ gan-an mélòó la fẹ́ sọ ní àwọn tí ń ṣeré ìtàgé látara àwàdà wọn ẹ wò bí wọ́n bára wọn dé lónìí àwàdà ní máa ń ba ọmọlúàbí yẹn jẹ́ ni kódà wọn ò ní mọ̀ pé yẹn jẹ́ ẹ̀wà òkè rárá wọ́n ṣe lè pé bóyá báyẹn ṣe máa ń ṣàwàdà yẹn bẹ́ẹ̀ náà lèyẹn ṣe gọ̀ sí ojú àgọ̀ ni àwọn èèyàn máa fi wo yẹn ẹja jẹ́ nìkan tó yẹ pé ẹja máa pọ̀ lẹ́ni tí wọ́n máa ṣàwàdà à ní a máa ṣàwàdà o ṣùgbọ́n gbogbo àwàdà tá a bá máa ṣe kó máa jó dodo kó sì mọ níwọ̀n ọba kó máa máa pọ̀ lápọ̀jù tó bẹ́ẹ̀ ti pọ̀ lápọ̀jù

kó fà lé ìka àdá ìrẹ́ mọ́ á sọ eléyìí ànábì amọ́sọ aláṣọlá ó gbá àwọn ààrẹ mọ́ mú wọn sọ fún màálì báyìí pé sọ eléyìí à màálì sọ pé ya Rasulullah ìjẹ́ wọn àwa gbá wa mú lórí ohun tẹ́ ipá gbogbo ohun tá a bá ń fẹnu àwọn wa sọ bí à ànábì sọ pé sáko látùkà ummuk hèèyé ó sì fẹ́ jẹ́ kíya rẹ kọ́ pàdánù rẹ báyìí à fàálì ẹ̀kú bannas ìjẹ́ wọn àwa dojú àwọn èèyàn wọn àwa dojú wọn kọ n'ebi àbí wọn àwa dọkọ pàkó àwọn èèyàn dá nẹ́bí tí ì bá ṣe pé ohun tí àwọn wọn kó lérè lọ́rọ̀ ní ìsọkúsọ ọ̀rọ̀ bàjẹ́ ètò ìpá òun yẹn sọ bákan náà nínú nǹkan tí ipa gbọ́dọ̀ sọ́ra fún òun náà lè rí ibà wọ́n nẹ́mí ìmà ọ̀rọ̀ ẹ̀yìn àtòfófó agbọ́dọ̀ fún o agbọ́dọ̀ sọ́ra fún o mi ń kàbá èrè dùnú inú àwọn tí ó àwọn gbáǹkọ kí ń pè hálò gẹ̀ẹ́bẹ́tì hì bímọ kẹrì ha kọ́ ọmọ rẹ kọ́ ọmọ sọ nípa ọmọ ìyá rẹ ńgbà tó ọmọ ìyá rẹ ò sí bẹ́ẹ̀ ihun tó sì pé yóò kórìíra ihun tó yẹ pé tó bèè gbọ́ yóò kórìíra pọ̀ sọ nípa òun òun là ń sọ pé yẹn sọ̀rọ̀ ẹ̀yìn o tó àìpé yẹn bá ń sọ nípa ohun tó yẹ pé tóun náà bá gbọ́ inú rẹ̀ ó dùn kì í sọ̀rọ̀ ẹ̀yìn ṣùgbọ́n tá à ń pè lófófó òun náà nẹ́kìlọ̀ hadith báyìí nẹ́sàlá wájú lè sáà kéèyàn máa gbé ọ̀rọ̀ káàkiri láàrin àwọn èèyàn pẹ̀lú pé èèyàn ti ń ṣe ìbàjẹ́ káàkiri eléyìí là ń pè lófófó a gbọ́dọ̀ ṣọ́ra fún méjèèjì torí pé òfófó àti ọ̀rọ̀ ẹ̀yìn ah nínú àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́ gbé ni o kódà àwọn olùmọ̀ mi sọ pé ọlágbára ju sìnẹ lọ kódà náà àdìsí kan tó yẹ pé bó ti ẹ pẹ́nu kun àdìsí náà wọn ló ń sọ ọlọ́run bá gbé ìyá kúmọ́lé gí ibà ẹ ṣọ́ra fún ọ̀rọ̀ ẹ̀yìn o fáyínà lè gí ìbàtà torí pé ọ̀rọ̀ ẹ̀yìn tẹ́ ń wò yẹn àṣà domina zina ó le ju àgbèrè ṣíṣe lọ inna rajula qad yazni wa yatub torí pé tí tó bá ṣàgbèrè ó lè túbà wa yatubu Allahu alayhi ọlọ́run bó sì gbà túbà rẹ̀ wa inna sahiba al-ghiba ṣùgbọ́n tí ń sọ̀rọ̀ ẹ̀yìn la yaghfirullah kò ní wà fún ìjì lọ́dọ̀ ọlọ́run hatta yaghfira lahu sahibuhu tí tó fà jẹ́ pọ́lọ́n bó wà bí ṣàforíjì fún wa akhbara nabi sallallahu alaihi wasallam an-namima yu'adhibu fi qabrihi ó ń sọ ọlọ́run bá tún jẹ́ òye wa pé ọ̀rọ̀ òfófó ń tiẹ̀ èèyàn máa ń torí èjìyà nínú sàárè gẹ́gẹ́ bó ti wà náà àdéṣà abdullahi abbas táà ní ti máa sábà bá pàdé nípa pé anábíà muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ àwọn méjì kan ó níbi sàárè méjì kan ó wá sọ fún àwọn pé ǹjẹ́ mọ̀ pé àwọn tí ń sàárè méjèèjì wọ́n ń jìyà lọ́wọ́ wọn o kí ni eré adúlá kọ́kọ́ ó ní pé òun náà ni ẹni ẹlẹ́ẹ̀kejì tóun bá tọ̀ tán ta bá ọ̀rọ̀ míì gbé wá pé tọ́ba tọ̀ ẹ máa ń fi òwò rẹ̀ hàn yá sọ́ra má jọ jẹ́ pé ibi tọ́ba ti tọ̀ wọ́n máa rí rẹ̀ látọ̀ọ̀kan tàbí tọ́ba ti tọ̀ ò ní o lára ohun tí ń fìyà jẹ àwọn èèyàn nínú sàárè ni ànábì ó wá ní kan ewé yọ wá méjì rí sórí sàárè méjèèjì ó ní pé wọ́n ti dáyà máa lámìẹ̀ ìbáṣà lọ́wọ́ ọgbà tí ewé yìí ọ̀bá ti gbẹ tewé yìí bá ti ti gbẹ padà ìyá tún bẹ̀rẹ̀ ní o ọjọ́ tánàbí Muhammad sàlám sọ̀rọ̀ yìí nílùú Madina ni o ní desert area tó ń mú kankan kan kódà tá a bá fẹ́ ti wí òòrùn tiwa ń bì ìgbà mélòó la fẹ́ ti gbin la fẹ́ ti fi ewé sórí sàárè tó a jẹ́ pé ewé yìí ó wà ń bẹ̀ kì í ṣe pé yóò wùlé lórí yóò máa wà ń bẹ̀ ni ewé yìí tọ́bẹ̀ ti gbẹ ìyá tún tó bá pẹ́ jù tá àríwé ẹ̀rí nígbà tí ó bèèrè lọ́sẹ̀ kan ìyá tó ti bẹ̀rẹ̀ padà ló jẹ́ pé agbọ́dọ̀ jọ́dí sọ́ra fún òfófó torí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ fún ọ̀nà àdéhìsí mi pé kò ní wà lù jẹ́nà o ànàmá olófòfó olófòfó ò ní wà lù jẹ́nà ìtumọ̀ rẹ̀ náà ni pé kò sí direct entry fólófòfó yóò kọ́kọ́ jìyà nẹ́ná ọlọ́run làwálà ọlọ́run gbé wa jìnà sí kí ló máa sọ fófó sí ìwọ ọmọ ìyá mi jìnà lọ́dọ̀ ọlọ́run bá ń jọ gbé dàlù kìyàmà àwọn náà gbọ́n tọ́lọ́run bá kátúgbọ́n tọ́lọ́run bá wí fún wa inú suratul qalam ọlọ́run bá ní pé wala tuti kulla hallafin mahin eré ànẹ́bì má ṣe tẹ̀lé gbogbo ẹni tó yẹ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà yóò sá máa búra ni yóò sá máa búra ni hamazin masha'in binamim ẹni tó ṣe pé abúni lójú ẹni ni yóò tún wá by the same time kí tún máa ń gbé òfófó ká mọ̀ náà ń lélẹ̀ kọ́ yìí ní sì máa ń kọ oore fáwọn èèyàn ní máa ń kọ oore kájínà sí ó gba àwọn nǹkan yìí ohun tí máa ń kóyà jẹ nìní bákan àwọn a mùsùlùmí ẹ̀já sọ ahọ́n wa ẹ̀já wa ẹ sì jẹ́ aṣọ ọ̀rọ̀ tá a máa sọ torí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ́bìlà ń yẹta kálàm yẹ́mùlẹ́kù kàlára kó tó sọ̀rọ̀ orí ara dìmú ó lè ara kó tó sọ làákínà ìdá ṣùgbọ́n tó bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ tán ọ̀rọ̀ ti borí ẹ o ló fi jẹ́ pé ká mọ ohun tá a sọ kó tó di pa sọ kó lè bàa jẹ́ pé bóyá a máa sọ dáadáa ẹni tí ó bá ronú sí ohun tí ó sọ ìsọkúsọ pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ àwọn tá a jẹ́ òsàn ọlọ́run àwọn tó jẹ́ pé aburú tí máa ń jáde lórí ahọ́n díẹ̀ lélẹ́yìí ẹjá tún tẹ̀síwájú nínú rẹ̀ òun náà ni àbòsí wà kéèyàn máa ṣàbòsí ìṣàbòsí ahọ́n èèyàn máa fi ṣe é ọwọ́ èèyàn máa fi ṣe èèyàn lè sọ̀rọ̀ àbòsí téèyàn sọ kẹ́lẹ́kẹ́lẹ́ nínú hmm, ewu ni o ó tún ti lọ kó sọ̀rọ̀ míì òun náà ni sísọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ èyí tọ́lọ́mọ bọ́ba àlekè lájọ yé wa nípa pé kò sóore ń bi sísọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ o àyàfẹ́ ń tọ́ba pàṣẹ dáadáa tàbó fi jẹ́ nìkan tó gbó fi ṣe rere tàbó fi ṣàtúnṣe láàrin e, àwọn tí ń bára wọn jà tọ́ba ìfẹ́ yàtọ̀ síbẹ̀ kò sí dáadáa níbi ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀rọ̀ àbòsí ká jìnà sí torí pàdé bí Muhammad sa'adà sọ pé àdólómú dòlòmọ́tò ìyá ọmọ ìkìyàmà ṣe rí àbòsí hmm, òkùnkùn ní o níjọ́ gbé dàrú kìyàmà ọlọ́run làwálà o bákan náà ànábì Muhammad sa'adà àlọ́sọ́lám ó jóye wa nípa pé ṣe rí ahọ́n èyí ṣe pé ọ̀rọ̀ ń jáde lẹ́nu rẹ̀ yìí tá à ń sọ̀rọ̀ lórí ẹ̀ yìí tó ṣe pé ọlọ́run ohun tí ń jáde ń bẹ̀ ọ̀pọ̀ kan wọ́n sì lọ́ọ́kọ tí máa ń sáà máa fi ń sọ̀rọ̀ ń bẹ̀ òdodo ń tí ó jáde lórí ahọ́n wa rere ń tí wa sísokùn ẹbí pọ̀ ń tí ó jáde lórí ahọ́n wa àwọn eléyìí ní ká mójútó àṣídẹ́kù sọ òdodo a olóore o òun ni ká gbìyànjú ká máa ṣe ká fi ahọ́n tún àwọn èèyàn ká fi tí wọ́n jẹ́ òun ká máa ṣe ṣùgbọ́n tó wáyé fi ahọ́n à ń fi ń ṣèbàjẹ́ àwọn èèyàn ó ọlọ́run bọ́ba lè ka pé wọ́lá kọ́dọ̀ kọ́lá fún ilé ìsáànà dáadájá dá àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n náà lámọ máa tó wá ṣoṣo bí ìhìnà sọ a sì mọ ohun tí ń ṣe pẹ̀lú rẹ̀ nínú gbáyà rẹ̀ wọ́n náà nù akọ̀rọ̀bù eléyìí min hablil warid àwọn ọlọ́run bá sì súnmọ́ ni múnká sí aniliyemi ọ̀kí wọn bẹ lọ́tún wàá ń ma yalfidu min qawlin ọ̀wá ọwa ohun tí ó jade lori ahọ́n rẹ ìyẹn màláìkà ti n bẹ lọ́tún àti màláìkà tí ń bẹ kò ní sí tí ó jáde lórí ahọ́n rẹ̀ illa ladayhi raqibun atid àti pé ń bẹ ka àwọn ti tí ń rọ ka àwa rí orí kan nínú àwọn orí tààrí sallallahu alaihi wa sallam ó sì ọlọ́run bá jẹ́ òye wa nípa pé tíyẹn bá gbèrò dáadáa kan tó fẹ́ ṣe ọ fẹ́ sọ àbọ̀ fẹ́ ṣe tí ò bá tẹ̀ tí ì sọ nǹkan náà wọ́n kọ̀ dáadáa lẹ̀ fún pòṣe tọ́ba jẹ́ pé bóyá padà á sọ nǹkan náà jáde ló jẹ́ rere ni yóò jẹ́ ìlọ́po mẹ́wàá ni wọ́n fi bá kọ́ kalẹ̀ láti ìlọ́po mẹ́wàá yóò lọ sí ìlọ́po seven hundred láti ìlọ́po seven hundred yóò lọ sí ìlọ́po àdè àyàfọ́nkẹ́sì rà ìlọ́po tá àti ẹ̀mọ́ yé ẹ̀mọ́ wọ́n ti yẹn bá gbéra aburú tó wò kóun fẹ́ sọ aburú tàbí òun fẹ́ ṣe aburú tírú ẹni bẹ́ẹ̀ tí ọ bá padà ṣe aburú yẹn mọ́ dáadáa ni ó ti jásí fún lára òde tàbí ládàá níbi àmọ́ sàálà sàálà yìí yóò jẹ́ dáadáa kan fún tó bá wá padà jẹ́ pé ó padà wá aburú náà kọ aburú fún oore yìí àwọn mùsùlùmí nìkan lání kò tó ní torí bá máa ń ṣe déédéé fáwọn mùsùlùmí lo rahman fún wa púpọ̀ ju ju déédéé lọ ṣùgbọ́n déédé rẹ̀ a máa lò fáwọn tí ìbá ṣe mùsùlùmí ọ̀sà déédé rí bẹ́ẹ̀ o torí pọ̀ wà ní ìfara jí fọlọ́wọn ọbọ̀ wa balẹ̀kẹ́ ọlá láti wá lo rámọ̀ ìkẹ́ fún àwa tá a jẹ́ ẹrúsìn rẹ̀ tá a jẹ́ mùsùlùmí tá à ń jọ́sìn fún bá a ṣe lágbára mọ́ fọlọ́wọn bá kọ́ gba níjọsìn lọ́wọ́ wa torí bá a ṣe lágbára mọ́ là ń ṣèjọsìn fọlọ́wọn o kò sí bá a ti fẹ́ ṣe é títí tá a rí ṣe bó ti yẹ ká ṣe é ọlọ́run bá ní pé yáyọ́ ọ̀làdé náà mọ́nu mo olùgbàgbọ́ òdodo ìtẹ́kùlọ̀ ẹ fáyọ̀ ọlọ́run ọba ẹ sì máa sọ ọ̀rọ̀ rere ọ̀rọ̀ dáadáa ni sọ tí ẹ bá sọ̀rọ̀ dáadáa yóò ṣe lákùn lákùn yóò máa ṣàtúnṣe tẹ́ ẹ bá ń ṣe ọ̀rọ̀ dáadáa máa ń ṣàtúnṣe ọmọ sọ o ọ̀rọ̀ dáadáa ni ọ máa wí o ọ̀rọ̀ dáadáa ni máa jẹ́ ẹ̀yẹ́ fèrè lẹ́kùn dùnú bákùn ọlọ́run bá lóhun ti wá ṣàforíjì ibi tá a bá kùn sí òun ṣàforíjì ẹ̀ fún wa ọmọ yóò tẹ̀yìn ilá àwọn rasúlá ẹni ọba tẹ̀rẹ̀ ọlọ́run bá tún jẹ́rẹ̀ lórí ọ̀rọ̀ yìí fàkọ̀dì fáṣà fáwùsàn àdúyìmá irú ẹni bẹ́ẹ̀ ti jèrè ní jèrè tó yẹ kó tóbi àwa tá a jẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwa tá a jẹ́ mùsùlùmí àwa tó jẹ́ olùgbàgbọ́ òdodo àwa tó yẹ pa arọ́kàn gbé ọ̀rọ̀ sí ẹ jẹ́ a ṣọ́ra fún ìsọkúsọ ẹ jẹ́ a ṣọ́ra fún ìwíkúwìí ẹ̀jẹ̀ asọra fún ọrụ ẹ̀yìn ẹ̀jẹ̀ asọra fún òfófó ẹ̀jẹ̀ asọra fún irọ́ pípa o ẹ̀jẹ̀ á fún àwàdà káwàdà ẹ̀jẹ̀ asọra fún èébú ẹ̀jẹ̀ á fún pé fún ọrụ ẹ̀yìn gbogbo àwọn nǹkan yìí yìí máa ń kó kìí sì kí yìí gbogbo bí yòówù wá bá kùn sí bá dákun ṣàtúnṣe wa ọ̀sẹ́nìkan tí ó bí ọ ìrẹ́ ọlọ́run ọba àánú rẹ̀ là ń fẹ́ dákun ṣàánú wa rìn wá lọ́wọ́ muhammad sallallahu alaihi wasallam ó yẹ pé iná rọ́jù rá máa yàtà bá fi hà ọmọ ẹ̀dẹ́ ni a máa sọ̀rọ̀ tẹ́ gbé ọ̀rọ̀ ọ̀hún ó lè má kílẹ̀ sóhun tẹ́ pé ọ̀rọ̀ kọ̀rọ̀ lòun sọ yẹ́sì yà fi náà ọ̀rọ̀ yìí ni ó sì padà gbé wọnú náà débi pé inú náà tí ó wọ̀ yìí bíbuyọ́ ṣe jìnà sí ìbúwọ́ rẹ̀ ni o àwọn bẹ lọ́hùn ọlọ́run dákun ṣàánú wa ọ̀rọ̀ tí ọba máa jáde lórí àwọn wàhálà fún tí ó jẹ́ dáadáa ni o wo èèyàn mi tọba mọ̀ kó n so fòfò sòfò fòfò lẹ̀ tọ́ ọba ń sọ̀rọ̀ ẹ̀yìn fọ̀rọ̀ ẹ̀yìn lẹ̀ tọ́ ọba ń sọ kèéta fi kèéta lẹ̀ tọ́ ọba ń pa wá fi wá fi pa á lẹ̀ o torí pé ọlọ́run bá ní pé fàwa ìlò ìyàwó méjì ní kadibin ìgbéjìnà sí kí ọlọ́run bá kọ́ máa bá gbogbo àwọn tí máa ń pa irọ́ lọ́jọ́ ìgbéjà fìyàmà ọlọ́run làwa ya irọ́ yàwá ya òfófó yàwá ya ọ̀rọ̀ ẹ̀yìn yàwá ya àbòsí tàwa ya kìí ta à ń bẹ̀ ọ́ dákun ṣàánú wa nínú rọmọdán yìí kó tó di pé rọmọdán náà tán yá rí pé a wà nínú ẹni tó yẹ pé ọ́ ṣàánú ni tó bá ṣàánú wa kò sẹ́ni tí ó bẹ̀ ọ́ ọ̀làlá haúlá wọ́là kó wọ́ta ìlà ìlà ìlà àbẹ́yìn ohun tó ṣe nígbà wọ́yìí ọlọ́run bọ́ba lékẹ́ kó bá sórí tọ́pọ̀ fún ó ní a máa dákọ̀ ọ̀hún ní gbogbo ìgbà lóòrèkóòrè ọlọ́run dákun bá sórí tọ́pọ̀ fún o àtẹni tó jẹ́ olóòtú ọlọ́run dákun kó sórí kọ̀ọ̀kan fún ẹnì kọ̀ọ̀kan wa náà etí tọ́gbọ́ àtẹni tó sọ

torí pé ìjìyà ọlọ́run ti ń bẹ fún gbogbo àwọn ìwà yìí àmọ́ fún àwọn tí wọ́n bá ní ìbéèrè kan àbí kejì ẹ bá àyẹ̀dẹ̀ ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yín kalẹ̀. zero seven zero five three two four one six five zero lẹ́ẹ̀kan sí zero seven zero five three two four one six five zero. àwọn àfáà wa tí wọ́n gba àwọn wa sílẹ̀ àwọn náà ni àfáà wa abdulrafiu saheed òdèrè ààrẹ agbẹ́sàgá fún gbogbo òkè òkè pátápátá àlékún àlàáfíà àlékún ẹ̀mí gígùn ọlọ́run má sábà jogún rẹ̀ fún bàbá náà ẹni iwájú wa ni wọn kí wọ́n lọ́rùn kan má jẹun dèrò yìí láéláé ìmí ọmọ yìí náà tẹ̀ ń gbóhùn mi láti àárọ̀ ìmí náà ni wàlíyù láhí muhammadu asalaamu tajudeen assalamu alaikum warahmatullahi wabarakatuh.